a bá porí akọni àá fìdà lálẹ́ gàràgà. àròlé oòdùà ọba ẹni ìtàn adéyẹyẹ ògúnwùsí ọ̀jọ́jà kejì ọlọ́fin àdìmúlà ti ilé Ifẹ̀ àwọn ni ọba ọkànléláàádọ́ta ìyún fifty first king tí yóò dórí ipò babalá wọn gẹ́gẹ́ bí Ọọ̀ni ti ìlú ìṣẹ̀ǹbáyé ilé Ifẹ̀ ní ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2015 lẹ́yìn ìpapòdà ọba Okùn Adésíjú Adé Olúbùṣe kejì ọba ẹni ìtànjẹ gẹ́gẹ́ bí Ọọ̀ni kẹrìnlélógójì láti ìran Ọ̀jájá Ọ̀ràṣìgbà èyí tó jẹ gẹ́gẹ́ bí Ọ̀jájá ìkíní tó jọba láti ọdún 1878 sí 1880 kó tó di wípé oyè náà wá kan ọba ẹni ìtàn Alẹ́ Ògúnwùsì gẹ́gẹ́ bí Ọ̀jájá kejì nínú ìran gíẹ̀sí e àti ọmọkùnrin kẹta nínú ìdílé àwọn mẹ́fà láti ìdílé ọmọọba adérọ́pò ògúnwùsí. ìdílé mẹ́rin ló ń jọba nílé Ifẹ̀ ìdílé gẹ̀ẹ́sì e, láfogídó ògbóòrú àti ọ̀sìnkọ́lá àwọn àgbààgbà mẹ́rìndínlógún àwọn náà máa forí barí nínú ìdílé mẹ́rin tá a ti ń jẹ òní nílẹ̀ Ifẹ̀ ó ní ètò bí eléyìí bá jẹ ẹlòmíà jẹ ẹlòmíà jẹ ìletò ìletò ìletò ìletò kan àwọn náà wà lórí àlééfà báyìí. látìgbà tó ti wà ní kékeré ni bàbá tó bí bàbá mi ló ti máa ń sọ pé wọn gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n lórí o dẹ́nu ó ní orúkọ tó máa ń pè wọ́n gbà yẹn tí wọ́n pe àwọn ọmọ yòókù adéyẹyè ọ̀ọ́ni ni wọ́n máa ń pe kábíyèsí ń gbà yẹn so ìgbà tó ń pè wọ́n pé àwọn náà máa jẹ ọba kò yà mí lẹ́nu púpọ̀. ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ọ̀ọ̀ni ọba ẹni tó gúrù sí àbí wọn ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá ọdún 1974 ní dédé agogo kan ọ̀sán bàbá tó bí wọn lọ́mọ ni ọmọọba adérọ́pọ̀ ògúnwùsì ìyá wọn sì jẹ́ ọmọọba obìnrin wúrọ̀ọ́lá ògúnwùsì. ọọ̀ni adéyẹyè ẹni ìtàn ògúnwùsì ọ̀jájá tù a bí kábíyèsí ní ọdún 1974 ní ilé ìwòsàn UCH nílùú Ìbàdàn nìyún ní Unity University College Hospital nìbàdàn ní bí bàbá mi ṣe sọ wọ́n ní pé agogo kan ọ̀sán ni wọ́n bí kábíyèsí àwa ọmọ yòókù àwọn òbí wa ní táìmù bẹ́ẹ̀ so ó jẹ́ nǹkan tó yà wọ́n lẹ́nu pé kábíyèsí jẹ́ àkàndá ọmọ ọ̀ọ́ni lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ṣùgbọ́ọ̀lá memorial nursery and primary school àti district council àkọ́bọ̀ ìbàdàn lẹ́yìn náà wọ́n lọ sí loyola college nílùú ìbàdàn àti st peter secondary school ilé ifẹ̀ níbi tí wọ́n ti gba ìwé ẹ̀rí ilé ìwé girama ssce lẹ́yìn èyí ni ọ̀ọ́ni ọba ẹni ìtàn ògúnwùsì gboyè gẹ́gẹ́ bí oníṣirò láti ilé ẹ̀kọ́ gíga polytechnic ti ìlú ìbàdàn ọ̀ọ́ni jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn ibi ẹ̀kọ́ wọ̀nyí be the Institute of Chartered Accountants of Nigeria, Association of Accounting Technicians, Global Real Estate Institute àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oyè ìyún Doctor's Honorary Doctorate Degree ọ̀kan nínú ìṣàkóso ìjọba tí a mọ̀ sí Public Administration láti ilé ẹ̀kọ́ gíga tilẹ̀ Nàìjíríà wà níbí báyìí Nsukka àti òmíràn nínú ẹ̀kọ́ ìmọ̀ òfin láti ilé ẹ̀kọ́ gíga Igbinedion tó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà wà níbí báyìí olórin láàfin ọba ni yèyélúwà olórí ìṣílẹ̀kùn ọlá mọ̀rẹ́nìkejì naomi gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ọba ẹni ìtàn wọ́n gbàgbọ́ nínú ìṣọ̀kan ẹ̀yà ìran yorùbá láti ìgbà tí wọ́n ti di ọba ọ̀ọ̀ni ẹni ìtògúnwùsí ọ̀jẹ̀jẹ̀ kejì tí ìṣàbẹ̀wò lọ sọ́dọ̀ àwọn ọba àyókù pàápàá jùlọ aláàfin ti ìlú ọ̀yọ́ èyí tí ìjà ipò gíga ti wà láàrin àwọn ìtẹ́ méjèèjì fún bíi odidi ọdún mẹ́wàá gbáko sẹ́yìn ṣùgbọ́n ó bẹ́ ní ìtòǹgbàgbọ́ nínú àlàáfíà ìdàgbàsókè àti ìlọsíwájú tó dára láàrin àwọn ọba àyókù òun ló jẹ́ kó mú lókùnkúndùn wípé àwọn yóò rí dájú wípé ìṣọ̀kan wà láàrin àwọn ọba nílẹ̀ Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ báyìí wípé láìsí àlàáfíà kò lè sí ìrẹ́pọ̀. a ń láti gbéra wa lárugẹ káyé ṣe ọ̀tẹ̀ tẹ̀mbẹ̀lẹ̀kún káyé jẹra wa lẹ́sẹ̀ mọ́ ìka ò dọ́gba àtúntò ló dé tí nǹkan bá nǹkan ló máa ń fa nǹkan wá àtúntò tó dé náà ọlọ́run ló máa yà á jẹ́ kó bá gbọ́ aláyà àtàlàfíà. láti ibi ọdún márùn sẹ́yìn tí ọba ẹni ìtàn adéyẹ ògúnwùsì ti wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọ̀ọ̀ni ilé ifẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ribiribi ni wọ́n ti ṣe fún ìrànlọ́wọ́ àti ìdàgbàsókè ilẹ̀ yorùbá gbogbo nǹkan tí wọ́n sì ṣe dá lórí àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà ní ìlú ṣùgbọ́n ọ̀hún nígbàgbọ́ púpọ̀ púpọ̀ nínú àwọn ọ̀dọ́ wọ́n sì sọ wípé nítorí àwọn ọ̀dọ́ wọ̀nyí làwọn ṣe wà lórí ìtẹ́. nípa ètò fún àwọn ọ̀dọ́ eh, nítorí àwọn ọ̀dọ́ ni ọlọ́run ṣe ní pé kí n wá sórí ìtẹ́ yìí gbogbo nǹkan tí mo máa ń ṣe náà àwọn náà ni mo máa ń rò síwájú eh, ọlọ́run lódùmarè á máa dúró tì wá a máa dáàbò bò wá eh, gbogbo ètò orí ìtẹ́ yìí fún nípasẹ̀ ìlọsíwájú àwọn ọ̀dọ́ ni ọlọ́run Olódùmarè á gba àdúrà gbogbo wa. ṣé kóòtù yín dábìrì àbí. mo ló ní kí ọkọ ní fi ṣàgálò wọlé yẹn. ó rí ṣàgálò pẹ̀lú mi ó ní ìwọ olúwa ṣe wá pẹ̀lú mi báyìí tó o bá pẹ̀lú mi ó yẹ kí n mú ṣàgálò yìí pẹ̀lú mi ni mo ti lọ ẹ bá mi pàtẹ́wọ́. wá ṣe man of the match lẹ́nu kí ló kọ ọmọ ẹ yìí kí ló ẹ ṣe man of the match èmi ṣe lẹ́nu kípa ẹ ṣe man of the match. ọ̀jájá ọ̀ọ́ni rìṣà wọ́n gbìyànjú o lẹ́nu gbàtọ́ dé yìí ìgbìyànjú bàbá wọ́n wọ́n rí wípé gbogbo àwọn ọmọ aláìní di bàbá tọ́ tí wọ́n dẹ̀ rán wọn ní iléèwé àwọn tó nídìí ìrànlọ́wọ́ kò sí ẹni tó máa déwájú bàbá wa Ọọ̀ni Adéyẹyè tí bàbá ò ní jẹ́ kó rẹ́rìn jáde. ó ní ọjọ́ kan tí wọ́n á yà sílẹ̀ fún àwọn opó kìí ṣe é fẹ́ bíi níkan o wọ́n máa ń announce lórí rédíò jẹ́ pé tẹ́ bá débi níjọ́ yẹn ẹ bá rò pé ó jù bẹ́ẹ̀ lọ ni bàbá fún wọn lóúnjẹ a fún wọn lówó bàbá ní àwọn ọmọ kan tó jẹ́ pé disable ni wọ́n èmi ò lójú èmi ò létí èmi ò lè rìn jẹ́ pé wọ́n tó igba níye jẹ́ pé bàbá ni wọ́n ń sanwó skul wọn there was a time to jẹ́ pé mo máa lọ ṣiṣẹ́ nínú palace then so tá a bá ń ṣiṣẹ́ o máa ń help our workers mo ń hustle gbà yẹn mo máa ń hustle gan-an just ẹ nígbà tí a bá ń ṣiṣẹ́ nígbà tá a bá ń ṣiṣẹ́ nígbà mi you know our labourers bíi ọ̀dọ̀ àwọn bíríkìlì àmọ́ tí máa ń ṣiṣẹ́ nígbà yẹn so time tó bá kọjá tán bá rí i pé ah àwọn bọ̀bọ̀ ẹ̀ wọ́n á nídìí nǹkan báyìí wọ́n á wípé owó tán fún wọn ó lè kéré sọ́mà wọ́n máa ń fi wọ́n máa ń bá wa fowó kún ìgbà yẹn máa ń fún wa níbi one five one seven bọ̀ tí bàbá bá kọjá wọ́n lè fi bíi two thousand wọ́n lè fi kún so in fact ó máa ń help gan ó máa ń help. kábíyèsí èèyàn kan tó jẹ́ pé wọ́n fẹ́ràn èèyàn wọ́n kóyàn mọ́ra wọ́n máa ń ṣètọrẹ àánú púpọ̀ púpọ̀ ju nǹkan tó ti wà pẹ̀lú wọn láti kékeré ni o kì í ṣe pé wọ́n dàgbà ni wọ́n dé mọ́ kábíyèsí jẹ́ èèyàn kan tó jẹ́ pé tó o bá dénú ilé tó o sunkún wọnú ọ̀dọ̀ wọn kò sí kó má rẹ́rìn jáde nítorí pé gbogbo nǹkan tó fẹ́ ẹ̀dùn ọkàn ẹ̀ tó bá dọ́dọ̀ wọn ni wọ́n máa ṣe tí wọ́n ní yọ̀ kankan kúrò. wọ̀nyí sì ni díẹ̀ nínú nǹkan tí wọ́n ṣe àwọn ni wọ́n dá Royal African Youth Emerging Entrepreneur Summit sílẹ̀ láti dẹ́kun àìríṣẹ́ láàrin àwọn ọ̀dọ́ wọ́n fún àwọn ẹgbẹ̀ta ọ̀dọ́ ní ìrànlọ́wọ́ fún iṣẹ́ ọ̀gbìn ṣíṣe ìyún empowering six thousand southwest youths in agriculture. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ti gba ìrónilágbára láti dáṣẹ́lẹ̀ láti kẹ́kọ̀ọ́ láti kàwé léyìí táwọn olóyìnbó ń pè ní scholarship yálà ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìwé girama tàbí ìwé gíga oríṣiríṣi báyìí ni kábíyèsí ṣe ìrànwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe òwò látara kábíyèsí tọ́ndẹ̀ ti rítajé ṣe. I finished my service years ninety eight láti ninety eight mo ti parí service yẹn mo lò complete eight years nílé tí mo fi ń rìn kiri tí ò sí nǹkan kan rárá tí mo ń ṣe àfìgbà tí mo tó mìtì bàbá wa Ọ̀jájá ìjọ tí mo tó mìtì wọn báyìí lọ̀rọ̀ mi tó dayọ̀ wọ́n ní wálé kí ló fẹ́ mo ní bàbá mo ní this is my certificate and this is my international passport immediately tí mo dẹ̀ sọ fún wọn wọ́n ní kí n ní sùúrù wọ́n dẹ̀ kọ́ fún mi ní civil defence nígbà tí mo gba civil defence yẹn tán mo bímọ mo ṣe wedding bàbá ló ṣe gbogbo ẹ̀ fún mi so mo rí lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí wọn máa gun ọkàn wọn máa balẹ̀ gbogbo ẹni tó bá lérò bí sí bàbá kò ní jẹ́ èèyàn mọ́ láyé. kò tún dẹ́kun sórí rẹ̀ náà àwọn ọ̀nà tó ṣe youth sport drive and talent hunt lọ́dún twenty sixteen tí wọ́n pè ní Odùduwà Cup ọ̀hún sì sọ wípé àwọn ti ṣe ìpinnu lórí rẹ̀ wípé ẹ̀ka eré ìdárayá yìí yóò wáyé ní gbogbo àwọn ẹ̀yà tilẹ̀ Yorùbá pátápátá fún ìdápadà ògo eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. ẹṣọ ẹṣọ ní báyìí the winner. lọ́dún 2016 wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lórí kíkọ́lé fún àwọn arìnrìn-àjò èyàn tọrí sẹ́ńtà pẹ̀lú gbígbé iṣẹ́ náà fún àwọn ọmọ ìlú láti fi wá iṣẹ́ kún iṣẹ́ wọn. bákan náà lábẹ́ ìdarí ọba Ẹnìtàn Adéyẹgúnwùsì Ọ̀jájá kejì náà ni a ti rí nǹkan bíi Goldberg Youth Empowerment Scheme tí wọ́n pè ní ìṣẹ́dowó tó wáyé lọ́dún 2017 ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sì ni wọ́n gbádùn eléyìí nítorí gbogbo ọ̀dọ́ tó ní ìmọ̀ pátápátá náà ni a fún wọn ní àwọn ẹ̀bùn rabata lórí ìmọ̀ tí wọ́n ní láti fi ṣe ìrànlọ́wọ́ fáwọn ọ̀dọ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Ògúnwùsì Adéyẹyẹ Ọ̀ni ọmọ Gẹ̀ẹ́sì ọmọ Lùsì ọmọ Débóyè ọmọ Débòsúra ọkọ mi ó kele yinmọ rẹ ajẹrẹ abojú jọjọ Ọ̀nísọmí di púpọ̀ ọmọ Gẹ̀ẹ́sì afẹ́kẹ́ abániwo ọjà afẹ́yìn kí abáni darí àwọn èrò wa àwọn kan máa máa báni rajà àwọn kan máa máa látajà bí láti dálẹ̀ à ń fẹ́ ran kùrà kí wọ́n máa kásọ wá à ń fẹ́ ran òyìnbó kí wọ́n bá máa já ọjà àtẹ à ń fẹ́ àwọn haúsá à ń fẹ́ àwọn yíbò àwọn haúsá alálùbọ́sà fẹ́ kàn darí yẹn síbẹ̀ àwọn yíbò kí wọ́n ta sọ kí wọ́n ta ṣòkòtò kí wọ́n ta rọ́bà àfẹ́ bá ní darí ẹ̀ síbẹ̀ àkókò ni a tún máa tù wá lára sí i á pẹ́ lórí ìtẹ́ o bákan náà ọ̀ọ́ni ti ṣe mọ́rẹ̀mí multipurpose market fáwọn ọlọ́jà fífún àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán òpó ní ìrànlọ́wọ́ ìyún seventeen thousand widows empowerment program pẹ̀lú owó tó tó ìwọ̀n two point five million naira yìí sì jẹ́ àjọṣepọ̀ pẹ̀lú ilé ìfowópamọ́sí gbogbogbò Central Bank of Nigeria gẹ́gẹ́ bí olùṣàgbélárugẹ àṣà ọ̀ọ́ni ti Ifẹ̀ lọ́dún twenty eighteen ọba ẹni ìtàn Ògúnwùsì ti kéde ìlú kan tí a mọ̀ sí Bahia nílùú Brazil gẹ́gẹ́ bí onílù orílẹ̀-èdè Yorùbá ní Amẹ́ríkà bákan náà wọ́n tún ṣètò òfin fún ọgọ́rùn-ún ọ̀dọ́ ní ife ẹ̀yẹ Royal Young Leadership Award ní ọdún 2020 tó wáyé ní gbọ̀ngàn Odùduwà yunifásitì ti ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní Ilé-Ifẹ̀ níbẹ̀ àwọn olókìkí ènìyàn lágbolé ìdárayá kò ì tọ́ síbẹ̀ o bákan náà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ribiribi ni Ọọ̀ni ọba Ẹnìtàn Adéyẹyè ṣe fún ìdàgbàsókè Ilé Ifẹ̀ bíi fífún ìlú ní iná láàrin ìlú tá a mọ̀ sí street light. kó tó di pé wọ́n bọ́ sí orí àpèrè bàbá wọn wọ́n ra transformer ẹ̀rọ amúnáwá tó jẹ́ pé ó kárí ilé ó kárí oko wọ́n ní àwọn ò fẹ́ kí àlejò wa ìlú Ilé-Ifẹ̀ kọ́mọ̀ sí ná inú onílé àtàlejò inú gbogbo wọn ló dùn lẹ́yìn ìgbà tí Elédùmarè sì kọ́ mọ́ wọn wípé àwọn ni wọ́n máa jẹ́ lórí wa tí wọ́n sì débẹ̀ tán oríṣiríṣi mèremère ni wọ́n ń ṣe. lákòókò ìbẹ́sílẹ̀ coronavirus kọ́ níṣe ni ọ̀hún bẹ̀rẹ̀ sí ní fún ṣàṣàrà síta láti fi kojú àrùn náà tí a mọ̀ sí fumigation lédè gẹ̀ẹ́sì. nígbà tí corona bẹ̀rẹ̀ so kábíyèsí gbé mọ́tò jáde ó dẹ̀ fi bẹ̀rẹ̀ sí ní pé káwọn èèyàn máa fi gbogbo orí gbogbo ọjà pátápátá torí wípé kí àìsàn kòró yìí kó má bàa dé ọ̀dọ̀ wa. kí nǹkan tá a bá lè fi ṣèrànlọ́wọ́ náà la fi ń ṣèrànlọ́wọ́ nípa láti lè máa fín gbogbo atẹ́gùn tó ń fẹ́. nígbà ó ti dórí oyè dáadáa ní í ṣe o kò ṣe burúkú o a sì rí wàhálà a rí dààmú à ń lọ re à ń bọ̀ re. láti bíi five years láti wà ń bí ìlú lójú ìlú dára yìí lágbòpọ̀ lágbòpọ̀ jáde ìṣògùn lọ́tún ìṣògùn sí àdàgbàdúrà pé gbogbo bí ọ̀rọ̀ kò rò ṣe bí tó ní gbogbo ayé ìlú fẹ̀ àwẹ̀ àyànkankan àrí wàhálà so bẹ́ẹ̀ náà rí kòrò ńlẹ́ adẹ̀rín fọkànbalẹ̀ ọkàn rẹ̀ abalẹ̀ èsogun olè èsogun wàhálà o so àdúpẹ́ lọ́wọ́ kábíyèsí rẹ o. àwọn baba ńlá wa ti ń ṣe nígbà wáṣẹ̀ gbogbo wa la rántí orin yìí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ lè má rántí ẹ̀ kò sọmọ káàró jire tó bá mọ̀ tí ò ní rántí orin tó máa ń pé ẹ̀ wífà lè jòkó lọ ẹ̀ ti ṣàṣàrà bàgbó tá a bá fẹ́ lé lọ bíi kòrónà àlejò ni àwọn baba ńlá wa wọ́n máa ń ti ṣaṣara wọ́n á ti bọ́ àgbo wọ́n á máa fọn káàkiri gbogbo ìlú torí ẹ̀ ní Yorùbá ṣe máa ń kọrin yẹn pé wífà lè jòkó lọ ẹ̀ ti ṣaṣara bàgbo ṣaṣara ní èdè ìgbàlódé là ń ti bàgbo torí kò yí ọ̀pọ̀lọpọ̀ pé kí ló ṣe ń fọ́n kínní àwọn babaláwa ti ń fọ́n ẹ̀rọ̀ ẹ̀rọ̀ náà ń pè é òun ni ṣaṣara bàgbo adẹ̀wà ọgbọ́n dá sí ní ìlànà ti wà ní Eh, orílẹ̀-èdè yìí a kó kankan wọlé à ń ṣe ètò ẹ̀ àwọn ọ̀dọ́ náà ló ń ṣe agbátẹrù ẹ̀ eh, ọlọ́run dẹ̀ fún wa ṣe ó dẹ̀ di nǹkan tí gbogbo ayé gbà. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí a kò lè dẹ́kun tí a kò lè ṣaláyè má sọ̀rọ̀ nípa rẹ̀ ni Ọọ̀ni ti ṣe nítorí wọ́n ti ṣe ẹ̀ka ìdárayá fáwọn ọ̀dọ́ débi wípé àwọn ọ̀dọ́ tí wọ́n perégedé wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn ní àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mọ́tò lónírànràn ṣàfẹ́sí pé kò ṣètò ni Ọọ̀ni ti ṣe rẹ̀ bíi nílé Ifẹ̀ ọlọ́lá jùlọ ìsìpẹ́rà majesty ọ̀ọ́ni adéyẹyẹ ẹnìtàn babátúndé ògúnwùsì kọ́lọ̀ jẹ́ kó gùn lẹ́nu kọ́mọ̀dé gbóná gboruko ilẹ̀ ẹ̀fẹ̀ òní gbóná o wọ́n ní omi ló bí olókùn kìí jẹ́ kí olókùn gbóná orísun níbí tífẹ̀ ẹ̀bà àti gbóná ilé ayé òní gbóná iyọ̀ ló bí ọlọ́sà kìí jẹ́ kí ọlọ́sà dẹ́bùrú olóòtú ló bí ìgbín kìí jẹ́ kí ilé ìgbín dáwóró bàbá wa gùn lẹ́mìí bó ṣe ń ṣe fọmọdé tó ń ṣe fàgbà tó ń dáná ọmọdé dùn tó ń dáná àgbà àjèjì onílé kò mọ haúsá kò mọ ibo gbogbo wọn ló ń ṣe fún ọlá wa máa fi ọlá oore tó ń ṣe á fi jẹ́ kó gùn lẹ̀ ọlá àdánù tiẹ̀ náà á dàdùn gbogbo tó bá fẹ́ ní rere ọlá àlọ́ àfi fún wọn tá a bá ní ká lọ ka iṣẹ́ tí ọ̀nà òrìṣà ọba adéyẹni tògúnwùsì ti ṣe láti ìgbà tí wọ́n ti dé orí ìtẹ́ kò lóǹkà rárá o ṣùgbọ́n a kò máa kí wọn ní wípé wọn kú iṣẹ́ Elédùà sì máa ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè ṣe púpọ̀ sí fúnlẹ̀ Yorùbá ìkànnì Kílárí Gbọ́ TV ń kí yín pé àdé pé lórí bàtà pé lẹ́sẹ̀ ìrùkẹ̀lá di abẹ́rẹ́ ẹ̀ṣẹ̀ ọba jẹ̀kúpẹ́ ẹ kú oríire ọdún karùn-ún lórí ìtẹ́ ọba ẹni ìtàn adéyìn òdúbùsí ọ̀jẹ́já kejì ọ̀jẹ́já fìdí ọ̀tẹ̀ jalẹ̀ àṣẹ ìṣàmọ́dún kábíyèsí o. kábíyèsí o.